صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد للشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله الذي قام بشرحه حفيده الشيخ عبد الرحمن حسن آل الشيخ رحمه الله tí à ń bá kíkà rẹ̀ lọ ibi tí a kà òun náà ni nígbà tí a parí ọ̀rọ̀ nípa ohun tí Ali radiyallahu anhu tó sọ nípa ìtọ́sọ́nà fún àwọn tó bá ń jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀sìn ipe tí ó bá jẹ́ tí ó wúlò fún àwọn èèyàn náà lèyàn máa ń fún wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú ìṣàlàyé ẹbọ fún àwọn èèyàn àbí kan tí ọlọ́wọ́n bá ṣe ní ìwọ̀ láti máa ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn. àwọn àka ọ̀rọ̀ tọ̀hús ó gbọ́ láti ọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas náà. بسم الله الرحمن الرحيم قال الشارع هذا الكتاب الشيخ عبد الرحمن بن حسن على الشيخ رحمه الله تعالى قوله عن عبيد وطاووس حسان الجندي الجندي الإمام العلم الإمام العلمي كلا اسمه تقوان قال ابن القيم قلت وهو من أئمة التفسير ومن أولياء أو رعية العلم وفي التعبير التمام الوليد الموقري الزهري قال قدمت على عبد الملك بن مروان فقال كان يويو يا زهري قال قلت من مكة قال ومن خلقت يسودها وأهلها وأهلها قلت عطاء بن عبد الرباح قال ومن العرب أم من الموالي قلت من الموالي قال ولما سالهم قال سرت بالديانة والرواية قال إن أهل الديانة والرواية لا ينبغي أن يسودوا قال ومن يسود أهل اليمن قلت طاووس وقيصان قال ومن العرب أم الموالي قال قلت من الموالي قال ولما ساله قلت بما سال به أعطاه قال إنه لا ينبغي ذلك قال ومن يصل آل مصر قلت يزيد بن حبيب قال ومن العرب أم من الموالي قال قلت من الموالي قال فمن يزيد آل الشام قلت مكحول قال ومن العرب عبد الموالي قلت من الموالي عبد نوبي اعتقه امرأة من أبي قال فمن يصل أهل الجزيرة قلت ميمون بن مهران بن مهران مهران بن مهران ميمون بن مهران قال ومن العرب أم الموالي قال قلت من الموالي قال فمن يصل أهل خراسان أهل خراسان قال قلت الضحاك بن مزاحم قال ومن العرب أم الموالي قال قلت من الموالي نعم أين حصل Abdullahi ibn Abbas nípa ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àwọn tó bá ń gbọ́ nípa asma wa sifat tí ara máa ń kan wá tó máa ń tara yẹni pé nípa àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba òun náà ni a fẹ́ kà ní òní ẹni pé tí a bá rántí nǹkan tó ń jẹ́ ìbẹ̀rẹ̀ àfikánná báàbù tá ń kà lọ òun náà ni man jahada shay'an min sifati Allahi ta'ala ẹni tí bá ń takò nǹkan kan nínú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ìpè aburú tí ó wà ń bẹ̀ fún ènìyàn. wọ́n fẹ́ mú ọ̀rọ̀ Abdullahi ibn Abbas wá ní irú àwọn ọ̀rọ̀ tí wọ́n jọ báyìí. amẹ́ríkà bá ṣe mọ̀ pé ìṣesí Sheikh Hasan Abdulrahman Ali Sheikh tí wọ́n ṣe pẹ̀lú tíra Fatihul Majid yìí òun ni pé tán bá mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ Sheikh Muhammad ibn Abdul Wahab alayhi rahmatullah wọ́n ṣàlàyé ìtàn ẹni tó bá jẹ́ tàbí'í àbí sàhábà tó bá wà nínú asàrò hadith bá fẹ́ mú wa ìtàn fẹ́ mú wa nìsí wọn ni wàhánwá Abdul عن معمر عن ابن طاووس عن أبيه ونتنجى عبد الرزاق وهو ابن همام الصنعاني المحدث محدث اليمن وني أنتنجى عبد الرزاق orúkọ bàbá rẹ̀ ní humam المحدث ẹni pé ẹni tí ọmọ nípa hadithi anabi sallallahu alaihi wasallam ni muhaddithul yemen wọlé tó mọ hadithi jù ní ìlú yemen sahibu tasọ̀ni ó jẹ́ ẹni tí ọ̀pọ̀ àwọn tírà lóríṣiríṣi aksaru riwayat aksaru riwayat عن المعمر بن راشد صايم الزهري akitara rẹ̀ wá yàtà yẹni pé ó gba ọ̀pọ̀lọpọ̀ hadith wá yẹni pé hadith rẹ̀ pọ̀ jù tí máa ń gbà látọ̀dọ̀ Ma'mar ọmọ Rashid tó jẹ́ sahibu Zuhri tó náà jẹ́ ọmọ kí ó fún al-Imam Zuhri wa huwa Sheikh Abdurrazzaq برضي أبي برضي أن يروي عنه كثير yẹn ni pé wọ́n jẹ́ àfà fún Abdulrazak yẹn ni pé imáàmù Zuhri yìí wọ́n jẹ́ àfà fún Abdulrazak tó ṣe pé ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ hadith látọ̀dọ̀ rẹ̀ wọ́n parí títí Abdulrazak yẹn ni pé tó ń ṣe musannaf táwọn ń pè ní musannaf Abdulrazak wọ́n tó wá ní Ma'mar ìfàtí ìlmìmẹ́yìn wọ̀sùkúnì àìn wọ́n ní mímọ̀ méjèèjì tó wà níbi Ma'mar fàtí àlùmẹ́jèèjì ní àyìn tó wà ń bẹ̀ ń sùkúnì Ma'mar Abu Urwa yẹni bí Abu Urwa ní kúnìyà rẹ̀ bùn Abi Rashid al-Azdi ثم اليمني يعني كوكو الدوكني حراني بكر ثم الدوكني يمن أحد الأعلام هنا جوكر نوع أفعل الله من أصحاب محمد بن شهاب نوع كيو محمد بن شهاب الزهري يروي عنه كثيرا يعني في أربع حديث تطلع مرة لتقوى قوله عن ابن عباس وني عن ابن طاووس عن ابن طاووس ẹni gbólóhùn tó sọ pé òun gba ọ̀rọ̀ ilé àtọ̀dọ̀ ọmọ Tawus wọ́n ní ẹni tí ń yẹ ọmọ Tawus wà Abdullah ibn Tawus al-Yamani aráàlú Yemen qala Ma'mar Ma'mar tó báyìí pé kana min a'lami jẹ́ ẹni tí ọmọ nípa lọ́rọ̀ èdè lárúbáwá وقال ابن عيينة ابن عيينة ذلك مات سنة اثنتين وثلاثين ومئة أكو ني أغرق أتي أغرق àti méjì yẹni pé one thirty two náà ni ó kú lẹ́yìn hijira kọ́ọ̀lù wa àdéhìí nítorí wà nínú àdéhìí yẹn pé látọ̀dọ̀ bàbá tiẹ̀ lòun náà ti gbà wá bàbá rẹ̀ ní Tawus bin Kaysan al-Jundi bifati al-jim wa nun al-Janadi fati al-jim wa nun man al-Janadi al-imam al-ilm imam al ilm ní níbi ìmọ̀ قيل آه كان اسمه ذكوان وقال هي ذكوان قال ابن جوزي ابن جوزي قلت شيخ عبد الرحمن sheikh wọ́n lè nínú وهو من أئمة التفسير يعني huwa min a'immati tafsir yẹn ni pé تفسير ومن ọ wà nínú àwọn àfa onítafsir wa min aw'iyatil ilm nínú àwọn àpò ìmọ̀ ni ẹni pé ẹni tí mọ̀ rẹ bá pọ̀ wọn náà ń lorú ọ̀rọ̀ yìí fún pé aw'iyatil ilm nínú àwọn àpò tí wọ́n máa ń kó ìmọ̀ sí qala fi ta'dhibul kamal yẹni pé inú tíra tí ń jẹ́ ta'dhibul kamal wọ́n sọ̀rọ̀ yí bẹ́ẹ̀ anni walid al-muwaqqari an-zuhri qala zuhri ni qadimtu ala abdul malik bin marwan faqala olóhùn lọ sọ́dọ̀ abdul malik bin marwan ó wá ń sọ fún un pé min ayna qaddamta ya zuhri ipe ìlú wo ló ti wá ìwọ zuhri kult mbolo tí ń bọ̀ báyìí wọ́n ni min maka láti maka ni o qal wọ́n ni wa man khalafta yasudu awa ahlaha tálẹ́ni tí ń lídì tí ń jẹ́ asájú nílùú yẹn tí ń jẹ́ asájú fáwọn ti bẹ̀m̀bẹ̀ ohun kult mọ́ wọ́n àbáwọn tí èsì lárúbáwá tí wọ́n jẹ́ elédè ní kóòtù wọn ní mílẹ̀ mọ̀wáàlì nínú àwọn tí wọ́n èsì lárúbáwá ni o yẹn ni pé wọ́n èsì ọmọ lárúbáwá wọ́n sì ya àfa aláńlá sínú sínú ẹ̀sìn kọ́ọ̀l olóhùn tó sọ pé yẹn pé abdulmalik ibn marwan ó tún bí pé fàbí máa zádà kí ni fi ń lìdì wọn kí ni fi ń jẹ́ lórí o wọn ó ní àbìdíyánẹ́tì ah, wọ̀rẹ̀wáyà ẹni pé ó mójútó ẹ̀sìn ó sì mójútó hadith anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá jẹ́ àfà tí ó jẹ́ aṣáájú ló máa mójútó ẹ̀sìn ni yóò mójútó ẹ̀sìn yóò mójútó ní tí ó máa mú ẹ̀sìn lókè kí ṣe bá fọ́ ọmọ sòṣèlú kí kọ́ ọmọ tẹ̀lé ìjọba káàkiri kọ́mọ́ ráyè fún ẹ̀sìn tó wá lẹ́kọjọ́ kan sálọ lóṣù mẹ́rin kọ́mọ́ rújú tu ẹ̀ tí wọ́n tó bá fẹ́ jẹ́ àfẹ́ ẹ̀sìn yóò ráyè ni ẹ̀wọ̀n tí a ń kà nípa àwọn tọ́jà àwọn sálàfù wà báyìí wọ́n lágbájá àwọn làfà ẹlòmí ẹ̀ pé lábà súnà kò ní ráyè wọ́n ní àwọn àwọn àfà gbà súnà nù kò sí ráyè fáwọn èèyàn wà wọn lè wo àwọn èèyàn tí wọ́n ń rí àyè fún tó ń tán jẹ́ àfáàgbà fún súnà gbogbo bàtẹ́bá délẹ̀ mọ́ bá wọn gbogbo bàtẹ́bá pé kọlù wọn lẹ́wọ̀n fún ọmọ gbé àfi kọlù tó bá rí pé kọlù fìtínà tó ráwọn kọlù fìtínà mẹ́tàwọn yẹn máa ń béèrè so ìgbà tó ń pè yàn nísìn a ní ẹ̀dàkùn fẹ́ béèrè àbá àlágbájá lọ́dọ̀ yìí sí mo lè máa kọlù fìtínà nù Sheikh mẹ́rìkàlì rahimahullah ayé àfihàn

ó ń pè é olùkọ́lù kọ́lù rẹ̀ nítorí kí ni nítorí pọ́sáfẹ́ dábì fún ẹ̀kalẹ̀ sùrù eléyìí aburúláńlá ni Sheikh eh, mọ́nìkàlẹ́ habibahullah wa ra'ah wọ́n ní ó sú àwọn pẹ̀lú àwọn èèyàn ní kọ́dà kọfẹ́ntù hẹ́tìfì mo ti fóònù mi pa bàbá ni mo ti fóònù mi pa yányá torí pé kí ni àwọn èèyàn ìdìbò béèrè gbọ́ ẹ̀sìn yé má ìbéèrè tó wọ́n fi dá fìtínà lẹ̀ náà ni wọ́n máa béèrè káàkiri ìbéèrè tó wọ́n fi dá wàhálà kalẹ̀ láàrin èèyàn méjì náà ni wọ́n máa wá kì í so kìí ṣe béèrè pé mo fẹ́ sẹ́sìn ọlọ́run so èyí ó yẹ kí ó kálukú kí wọ́n lákìí lérí rẹ̀ so sheikh eh, al-Marghali alayhi gbàtà ń sọ̀rọ̀ yẹn wọ́n ní ó ṣú àwọn yẹn yán nítorí àwọn rí pé á ah, ìbéèrè fìtínà náà làwọn yẹn ń béèrè káàkiri sọ wo oh, bàbá bá gbérú àwùjọ yìí o sọ káwọn náà ká sọ́ra ní tí ó bá wúlò fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni ká béèrè lọ́wọ́ ẹni tí a bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ àmọ́ ká máa wádìí ká máa béèrè kí tátà fi dá fìtínà kalẹ̀ láàrin àwọn èèyàn so kò bá mú o ọlọ́run bá kó kó ṣàánú fún wa. na bí tí mo ti lọ gan ni pé àwọn àfa wọ́n máa ń rí ààyè fún ẹ̀sìn ni wọ́n sì máa ń rí ààyè fún àti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ọ̀lì yẹni pé inna àwọn sọ pé inna ahla diyana ti wọ̀rẹ̀ wáyà yẹni pé Abdulmalik bin Marwan lọ́wọ́ ibẹ̀ ó ń ṣe ẹ̀rẹ́ tó bá ń lẹ́sìn tó sì tún lẹ́kọ̀ọ́ hadith tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làyánbágí àyẹ̀sòdù irú wọn náà lọ́yẹ̀ká máa jẹ́ aṣáájú a máa ṣáájú aṣáájú aṣáájú aṣáájú ẹ̀sìn aṣáájú súnà àwọn àfáà lúre ọ̀ráyè kéwù kọ́kọ́ àwọn èèyàn ọ̀ráyè ẹ̀sìn kọ́kọ́ àwọn èèyàn ayé ló ń bá kí ayé ló ń kójọ kí so irú ẹnìyẹn kan ti rí ara rẹ̀ jẹ ni kọ́ọ̀lù abdulmalik bin marwan ó tún bi alimamu zuhuri ó ní faman yazudu ahlil yaman táwa ní jẹ́ aṣáájú ní ìlú yaman tàlà fàgbà níbẹ̀ kult mọ́wá ní tọ́wúsù bin kaisan tọ́wúsù ọmọ kaisan ni qal àwọn ni famin al arab amin al mawali sí lárúbáwá ni àbí kèṣe lárúbáwá qal ó ní min al mawali ó ní èṣe lárúbáwá qal àwọn ni fabima sadahum kí ni tó ní ti fi ń jẹ́ eléri fún wọn qult ó ní bí máa sáájá bí àtọ ó ní irú tí àtọ wù níyẹn náà ni yẹn ni pé bil ilmi aw bid diyanati wa riwaya ó náà mójútó ẹ̀sìn ó mójútó kéwú ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ fàkọ́ọ̀lá wá ní innahu la yanbaghi dhalik irú tó lẹ́tọ̀ọ́ nù irú àwọn tó yẹ ká máa ṣáájú náà nù kọ́ọ̀lá ó tún ní faman yasudu al Misr táwa ni àwọn onílìdì Misra talẹni tí ń lè tí ń jẹ́ aṣáájú àwọn àfáà ní mísírọ̀ kult ó ní yazidu bun habib yazidu ma habib ni ó wá tó bí wọ́n pé minal araba minal mawali silarbawa ni àbó ní silarbawa olóhùn náà minal mawali ó ní silarbawa wọ́n ní faman yasudu alusham ọ̀dá talẹni tí ń darí àwọn ará sham tó jẹ́ àfáàgbà kult makhul olóhùn makhul ni wọ́n ní faminal araba minal mawali sí lárúbáwá lòun náà ni àbí kìí ṣe lárúbáwá kúrùtù onímìnà mọ̀wálì òun ní ṣe lárúbáwá wọn ni àìbùdún na òbí ó ní àwọn ará núbà ni ó ní àìtàkọ́tù ó ní kọ́dẹ̀ ẹrú ni ẹrú àwọn núbà ni tó ṣe pé obìnrin imratu min hussein obìnrin kan ló tú kalẹ̀ lọ́sọ̀ọ́ di ọmọlúwàbí ọ̀rọ̀ àwọn aṣọ́ ọmọlúwàbí kọ́ọ̀lù àwọn ni fàmáyé zúdù alùjẹ̀zẹ̀rọ̀ àwọn oní lídìí àwọn ará jẹ̀zẹ̀rọ̀ قلت من الميمون بن مهران ميمون أما مهران قال أني فمن العرب أم من الموالي سلال بالو هنا نبي هنا سلال بوا أني قلت من الموالي هنا هنا هنا سلال بوا قال أني فمن يسود آل خراسان فلني تنجا فاقبا تنداري عن خراسان أني قلت الضحاق بن مزايم ضحاق ومزايم قال أني فمن العرب أم من الموالي sí lárúbáwá ni àbí kìí sí lárúbáwá ó ní minal mawali òun ní sí lárúbáwá kọ́ọ̀lù àwọn ìfàmẹ́yẹ sudu albus talẹ̀ tó ń dáwà tí ń darí àwọn ará basura tó jẹ́ àfáàn bẹ́ẹ̀ ó ní alhassan albasari hassan basari ni ó ní kọ́ọ̀lù àwọn ìfàmẹ́yẹ arab aminal tí èsì pọ̀ ọmọ lárúbá gangan ni wọ́n wá ní kọ́ọ̀lù wá ní wailak àwọn ọmọ ṣe fún ọ wà man yazudu al-Kufa àwọn oní wá ń darí Kufa oní Ibrahim an-Nakhai qal oní Ibrahim an-Nakhai ni wọ́n rà ní onífẹ́ àmì arọ́bà mi nà wáyé sí alárúbá lòun náà ni àbáwọn tí wọ́n rà tí wọ́n tú kalẹ̀ lẹ́rú ni tí ẹrú bí wọn wọ́n ni àkúrútù mi nà arọ́bà wọ́n ni alárúbá lòun tiẹ̀ wọ́n ni wailak ya Zuhri farajta ẹni ó ní ah ọmọdá ọwọ́ zuhuri ó sì ká gbogbo in ti ń galáyà mi ó sì ká kú fún mi ó ní wallahi ó ní mo fi ọlọ́wọ́ bá búra ó ní latasuddanna al-mawali ala al-arab ó ní àwọn ọmọ ẹrú àwọn tí wọ́n ń jẹ́ ọmọ láti òye sọmọ lárúbáwá yìí wọ́n padà yọ̀gá máa lárúbáwá yìí lọ́wọ́ o fi hadha balad nílùú yìí hatta yaktubu laha ala manabir àwọn gan wọ́n padà máa ṣe mímbàrí lórí wọ́n padà máa ṣe kútùbà lórí mímbàrí tó ráwọn eléyìí mójútó nǹkan o mójútó nǹkan wàlà arab tahtaha àwọn lárúbáwọ́ padà di wọ́n wà ní abẹ́ wọn o kọ́ọ̀dà wá ní qultu wá ní ya amir al-mu'minin ìwọ aláṣẹ amúnú yẹn ni pé abdulmalik bin marwan ni pé ah innama huwa din ní ah, ọ̀rọ̀ ìsìn lélẹ́yìí <laughs> ẹ̀wọ̀ ọba ń bá sọ̀rọ̀ pé ah àwọn tí wọ́n yé sí lárúbáwá yìí wọ́n wá padà wá ní àwọn náà wọ́n fẹ́ gbàlú o àwọn náà ti wá di ọ̀gá báyìí so yíò wọ́n sọ fún wọn pé innama huwa din ẹ̀sìn lélẹ́yìí Imamu Zuhri ní sọ bẹ́ẹ̀ fún o tọrẹ sí ní man hafizahu sad wà man daya'ahu saqata ẹni tó bá sọ ẹ̀sìn ní ọmọ jẹ́ aláṣẹ ní ọmọ lead níbẹ̀ náà ni ẹni tó bá mójútó ó mójútó àdìyànà ó mójútó àrẹ̀wáyà ìmọ̀ kọ́rin ẹ̀ ní ẹ̀sìn ìmọ̀ kọ́rin ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó mójútó ẹni tó bá ti mójútó sáàdà òun náà ni ó jà láṣẹ ni ó lérí ni òun náà ni ó darí òun náà ni ó mọ̀ darí ẹni tó bá wá ń yẹ tí bá wà máa ń dọ̀ yá ẹ̀wú sakọ̀tọ̀ ẹni tó bá wá ń ra láre yóò padà jábọ́ ni wàláhì gbọ́rọ̀ yìí bó ṣe rí náà nìyẹn ẹni tó bá ìmójútó ma fún àwọn èèyàn ní nǹkan tó yẹ kó fún wọn everybody ní ọmọ fún wọn gbogbo èèyàn ní ọmọ fún wọn wọn mọ̀ pẹ́lẹ́ yìí amẹ́ni pé ò ṣe nǹkan kan àpọ́nlé ayé lọ wákàkiri àpọ́nlé ayé náà lọ wákàkiri àpọ́nlé ìjọba lèyàn wákàkiri ni wọ́n tura yẹn mọ̀ rí pé eh, àtúndébí kí ni àtúnbá alágbájá lónìí wàhálà kí ni gbogbo wà báyìí nìkan kí náà wá kí gan so ẹni wọ́n padà já ni so náà ni hafidọ̀ lára ìṣọ́ ẹ̀sìn ìṣọ́ ìmà oníkéyàn ó sóòdòdó tí ń bẹ́ndì rẹ̀ man hafisọ̀ ó sad ẹni tó bá ń sọ yóò lékè ni ìyẹn mọ̀ pé nǹkan yìí oníbídíà ni wọ́n àwọn ilé ìwòye sẹlẹ́sìn ẹ̀sìn wọn fẹ́ ṣe pọ̀ mẹ́sìn ìjọba náfẹ́ wọ́ papọ̀ mẹ́sìn bídíà náfẹ́ mú papọ̀ mẹ́sìn so ìlànà wọn ò sí rújú èyàn gbọ́dọ̀ mọ́ rú máa yẹn lójú pé torí pé wọ́n làfà mọ́ rú máa yẹn lójú kò sáfà kan láyé lónìí yìí wàláì fún bí láìláìláìláwà tí ń sọ pé ìkwánu mùsùlùmún pàálù súnnà ni wọn kò sí àfà kan láyé sheikh muhsin abad ẹ mọ́ sọ pé sheikh mọ́díkàlì sheikh mọ́díkàlì sheikh rabi pé òun ni wàhálà rẹ̀ pọ̀ òun ni wọ́n sọ kí ni gẹ́mọ̀ sheikh mọ́díkàlì ní sheikh rọ̀bí ní ní ìsìn báyìí mufti ali sheikh sheikh abdulaziz mufti ali abdullahi eh, mufti abdulaziz ali sheikh mufti saudi báyìí wallahi ẹ̀rọ lè tẹ́lẹ̀ ìtẹ́ ìnà lẹ́ lọ́wọ́ youtube ẹ kàn sọ pé ọ̀rọ̀ mufti ẹ̀yẹ eh, eh, mufti saudi mufti am lórí ikhwanu muslimun kẹtẹ́ wọ́n gbé fún yín báyìí tàwọn eléyìí mufti sọ pé lùsùn náà bẹ́ẹ̀ náà ni eh, Sheikh Fawzan àwọn náà sọ pé mú hmm, ẹlọ lè wo ọ̀rọ̀ tí wọ́n náà níbẹ̀ ní YouTube bẹ́ẹ̀ náà ni Sheikh eh, Luhaidan àwọn náà sọ bẹ́ẹ̀ náà ni Abdul Muhsin Sheikh Abdul Muhsin Abad àwọn náà sọ àwọn àfà mi ò rí àfà súnà kan láyé lónìí tí ń sọ pé Ikhwanul Muslimun alùsúnà ni wọn so kí wọn máa ní wọn ní súnà díẹ̀ láà wọ́n ní bídíà díẹ̀ la bó lálùsí ló ti máa ní súnà díẹ̀ la bídíà díẹ̀ la so ẹwà bá wọn lò pẹ̀lú bọ́n bá sí ń ṣe súnà ẹwà bá wọn lò pẹ̀lú wọ́n ń ṣe bídíà ìbálòwò lẹ́yìn bá wọn lò pẹ̀lú pẹ́ ń gé wọn lọ́wọ́ pọ́n ṣe bídíà njò lẹ pè wọ́n njò lẹ sọkàn wọn lójú pé ń bídíà ní ẹ̀ ń ṣe bídíà báyìí ń ṣe bídíà báyìí ẹja ọkù ń bẹ tẹ́lẹ̀ sọ pé àwọn ẹja ọ ń tẹ́ islam tèmíyà ń wí nù kìí ṣe pé kí wọ́n wá sọ pé ìkọ̀wánu mùsùlùmún ẹ̀yàn akọ̀ọ́rí kó ní súnà náà ni wọ́n ń láyé wọn èso ń súnà afá àti bá ń sọ pé súnà ni wọ́n wà láyọ̀ ó fẹ́ da tó ti yanjú tó ti yanjú lọ́fẹ́ dà ọ̀rọ̀ ẹgbẹ́ tó ti clear táwọn ẹlẹ́gbẹ́ gan mọ̀ pé ọ̀rọ̀ àwọn clear àbí kẹ́nìkan máa sọ pé ẹ má pèèyàn lẹ́lẹ́gbẹ́ mọ́ ṣé ẹgbẹ́ ẹgbẹ́ àjẹ́ ṣé àwọn ṣé ẹgbẹ́ àjẹ́ náà gbọ́ sí àbá ń pè wọ́n ṣé àjẹ́ wọn sọ pé à ń pa àwọn sójú oṣù sọ pé à ń pa àwọn ẹni ah, tó bá clear ẹni tó bá ń ṣe tí ń ṣe súnà yóò ṣe súnà yóò clear ni àwọn pé wọ́n ni súnà wọ́n ni tmc wọ́n ni súnà ẹ̀ tàdọ́múnù wọ́n ni súnà wọ́n ni tàáwúnù wọ́n ni súnà wọ́n ni kíní àárọ̀ tó pé ń tẹ́ẹ̀sì àwọn gangan kò sí tí àwọn ẹgbẹ́ tí ń dapọ̀ yìí ń jẹ́ ju Ikhwanul Muslimun lọ wọ́n kà change orúkọ nù kọ́ wá sí pé yẹn lẹ́nìkan tó wá jábà súnà wà ní àjọmọ́ rọra papọ̀ àjọmọ́ sí papọ̀ tí wọ́n á kóra wọn jọ wọn àdìlágbájá náà òun náà sọ̀rọ̀ nínú òun náà sọ̀rọ̀ nínú àwọn náà sọ̀rọ̀ nínú kẹ́ sọ̀rọ̀ ó lẹ́sìn dá súnà lẹ́sọ̀ àtìlábúdà mi ni tamayuz wà tamyiz ọ̀rọ̀ gbọ́dọ̀ clear kó kálukọ́ lọ tiẹ̀ ẹni tó bá ṣe súnà kó padà wá kó ṣe tí ó bá ṣe kó clear súnà ìṣẹ́gbẹ́ o súnà ìṣẹ́gbẹ́ so omi tí mo ti lọ òun náà ni pé ẹwọ̀rọ̀ tí Abdulmalik bin Marwan tó sọ man hafizahu sad ẹni tó bá sọ ẹ̀sìn yìí òun ni ó jẹ lérí o wà máa ń dọ̀yà àwú sákọ̀tọ̀ ẹni tí bá ti rán aláàrẹ yóò ṣubú káyìn ni so kọ́lọ̀kọ́ mẹ́jì kí gbogbo akọ́lọ̀ mẹ́jì ká ṣubú kọ́ọ̀lù àni ibn abbas ibn abbas ó sọ báyìí pé kọ́tàkọ́dàmà òun náà ni tó bá pèèyàn ní ṣíbrù tí ń jẹ́ ṣíbrù ni òkúta yẹn pé ink sọ pé kò sí ẹni tó lè mọ kéwú tó lè mọ kéwú ju ink lọ tó bá ti pèèyàn ní ṣíbrù ẹni pé ink nu gangan ni wọ́n ní ṣíbrù l'umma wa tarjuman al-Qur'an òun ni ọmọ ń ṣàlàyé al wàdá àìláwù nàbí sallallahu alaihi wasallam anábì anábì ní allahumma faqihu fiddin wa allimhu ta'wil ike ọlọ́run bá mi fi ẹ̀sìn yé ibnu abbas yìí bákan náà bá mi kọ́ ní at-ta'wil bá a ṣe máa ń tú al-Qur'an díkọ́ mọ́ Qur'an tú anábì sàdúrà fún so ẹwọ tí a níbi kọ̀ọ̀kọ́ ti síwájú Allahumma faqihu fid-din kí yọ gbẹ́sìn yé kẹ́sìn ọlọ́wọ́n bá kó yéèyàn à kìí ṣe nǹkan kékeré o anábì sàdúrà rẹ̀ fún abdullahi ibn abbas ni ìyẹn gẹ́mọ ń bẹ lọ́run pọ́lọ́run jẹ́ kẹ́sìn yóò yé mi kẹ́sìn yóò yé mi torí pé wàláhì tàlá ẹ̀sìn ọlọ́wọ́n bá kò rújú rí kò rújú rí ẹni tó bá bẹ́ẹ̀ rìnà rújú wàláhì ẹ̀ rí pé àwọn ọ̀nà tó fẹ́ rèé tọ́rọ̀ rẹ̀ wà kílẹ̀ pé ọ̀nà rújú lélẹ̀ fẹ́ mọ́ ni o ẹwọ́rú nísìn kábà súnà kan jáde kọmọ ní ìkọ̀wánù mùsùlùmí sẹ́ àwọn ọjọ́ wọn sí papọ̀ pẹ̀lú wọn ẹ challenge ẹ̀ ibi ẹ̀dàpọ̀ ẹ̀bá dàpọ̀ àfà súnà kan láyé lónìí tí ìkọ̀wánù mùsùlùmí sẹ̀ ní tó lọ síbi tẹ́yìn lọ yìí ẹ rí pé ọ̀nà clear nù tó láwọn afá rẹ̀kẹ́tẹ̀ ní dákọ̀ yìí tí dákọ̀ kẹ́kẹ́ náà afá tí wọ́n sọ̀rọ̀ wọn yìí àmọ́ ìtí wọ́n torítà bá ń sọ ọmọ ní ẹ̀ mọ́díkàlì ni wọ́n ní mọ́díkàkẹ́kẹ́kẹ́ ní tọ́ sí sheik abdulmusin abánidá lè báyìí sheik fozani náà ti lè báyìí sheik eh, mufti ali sheik náà ti lè báyìí sheik luhidan àwọn náà ti lè báyìí gbogbo àwọn tí mo dákọ̀ yìí ti lè nù so ẹwọ ọ̀nà ọlọ́run wà láì bọ́lọ̀ sí máa ṣe nǹkan rẹ̀ nù clear báyìí nù ẹni tí ó wà clear pé á ah, ìlú jù lẹ́yìn fẹ́ máa rìn káyìí ẹbí ẹni tí anybody láfà ní ń sọ ń sọ pàfi àfẹ́ anybody ẹbí pé ìkwánu muslimun tẹ́ ní àmàlù pẹ̀lú wọn ẹ̀dàkẹ̀bá kóòtì àfẹ́ẹ̀sì kan tó wí tẹ́yìn wí ẹ kóòtì àfẹ́ẹ̀sì kan tó sọ tẹ́yìn sọ yìí so ẹ̀yẹ wá kóòtì fún wọn pé wọn agbọ́kún wọn ní lòhìdán sheikh lòhìdán sheikh eh, abdulmuhsin abad sheikh fozan sheikh eh, mufti ali sheikh n tẹ́ wí pé ìkwánu muslimun wọ́n sàálù súnà ká jìnà sí wọn so ẹ wọ́n bọ́rọ̀ ọlọ́run ẹ wọ́n sì clear tó straight so anabi bẹ lọ́wọ́ bá fún abdullahi ibn abbas pípé ọlọ́wọ́ bó fẹ̀sìn yé ọ so yẹn náà gbọdọ̀ mọ bẹ lọ́wọ́ pé ọlọ́wọ́ jíkẹ́sìn rẹ̀ jẹ́ kó yé mi tó dẹ́sìn ọlọ́wọ́ bá clear o yẹn wà bẹ lọ́wọ́ kọ́lọ́n jó yé yàn kọ́lọ́n kó fi yé mi tó dẹ́sìn ọlọ́wọ́ bá bá yé yàn èèyàn gbádùn ayé wàláhì ó gbádùn ẹ̀sìn ọ̀gá ẹlòmíì ẹ̀sìn lọ́fẹ́ ṣe ẹ̀sìn ni ó sì máa ṣe nídìí ẹ̀sìn sotori kò yé kò tẹ́sìn bá yé ẹ̀ ní rí kó jòkó wákàtí mẹ́ta wọ́n ní kí ló ń ṣe kó ní ìsàṣẹ́ ni ah kí ló lè tó wáyìí wọ́n ní kí ní ìsàṣẹ́ àtìfù àtìfù èlò àtìfù 16,000 222 torí kí ni ah tí ẹ tẹ́sìn bá yíyàn ọdọ̀ alẹ́ nìsìn wọn wọ́n náà ọ kẹ́ni kan wá jòkó fún àwọn Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim ah wọ́n mọ̀ wọ́n kí ni kí ni kí ló ń pè ní sí báyìí wàláhì tí wọ́n ti pọ́ lọ́lẹ̀ kan pé yá láti tí ọlọ́run sàánù mi ó ti tán ó ti tán ẹwù ẹwù ẹwù ọ̀rọ̀ kẹ́ẹ̀ náà fi láká ìgbéyẹ̀wò so òun ni pé fíkọ̀ fìdín kìí ṣe nǹkan kékeré abẹ́ntọ́lọ́wọ̀n bá ti fi yé tí ó yẹ ah, ìṣòro lálá tí tí tí tíyàn bá nífẹ́kẹ́ nínú nínú ẹ̀sìn ọlọ́pọ̀ mọ́ṣá sànú fún yàn wà ẹ̀lẹ́mọ̀ tàwíl ẹni wọ̀nyí ọlọ́run ní àyànẹ́sọ̀ sọ́làm ní pé kọ́ ọlọ́run bá mi kọ́ bá mi kọ́ Abdullahi ibn Abbas ní bí ó ṣe máa túmọ̀ al-Qur'an náà tó máa wọ́n ni wàrọ́wà a ni wọ́n aṣíhábù a immat tafsir wọ́n ni gbogbo àwọn tó jẹ́ àwọn èèkàn ńláńlá nínú tafsir ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti kéwù ka wa sa'id ibn jubair wa atab ibn rabah wa ta'us wa ghayrihim so bí sheikh eh, muhammad ibn abdul wahab wa eh, sheikh hasan wa sheikh masi muwala iwanu qawluhu wọ́n ni gbólóhùn tí ó wà hadith nínú atharu abdullahi ibn abbas tó ní máa farakin aula ẹ̀rìkẹ́ jíká ka ojú náà sùnà ibn abbas ó ní anáwọ́rọ̀ ara julen orí arákùnrin kan ìntafàlọ́ lọ́ba wú bá mú kalẹ̀ lọ́ba fán ó ti wú kalẹ̀ lamma sami'a hadithan عن النبي صلى الله عليه وسلم في الصفات بطبع tí wọ́n ń ka ọ̀rọ̀ ànábì tó jẹ́ pé ọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́run ọba ni òun wá wú bí lápòjú èké ọmọ ní ọlọ́run ọba ó ní ọwọ́ ọlọ́run ọba ó ní ẹsẹ̀ ọlọ́run ọba ní wájú ọlọ́run ọba ó ní ojúgun kí ọmọ ṣàwọn àlàyé rẹ̀ báwọn wọ́n ní bó ti wá wú kalẹ̀ nu inú wa ń bí istinkaran li dhalik ń takò kíní yẹn ni o àwọn tó máa ń takò ìròyìn ọlọ́run ọba ni fàkọ́lá bí kí wọ́n mọ́ sọ pé ọlọ́run ọba ọba onídéédé ni gbogbo tó bá lè ṣẹlẹ̀ síyàn kí wọ́n rí pé déédé náà ni ó fún ọ ni déédé ni kò fún ọ ní déédé ni kò fún ọ lọ́mọ ní ni ọ̀yẹ́ lọ́mọ ọmọ yẹn kú ní déédé ni lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ jẹ pé àdánwò kan ti wá bá òun ló hmm. ń wá wúkà lẹ́kẹ́ dédé kí ni ọlọ́run oní ṣe dédé ó ti wá wúkà lẹ̀ qal faqal abdullahi ibn abbas wa sọ pé ma farakin aula kí ni ma ń sàwọn ẹni wọ̀nyí tó kí wọ́n ma bínú kí ni bínú kí ni bí àwọn ilé inú kí ni ìgbọ̀n pépépé farak kí wọ́n ma bínú kí wọ́n ma gbọ̀n wọ́n ni yajiduna riqqa 'inda muhkamihi tán bá ń gbọ́ àwọn ááyà ọlọ́run àbí nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àbí nípa ìrìn eh, ìdájọ́ ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá ń rí àwọn èyí tó jẹ́ pé ìtú clear tó jẹ́ pé ah, ọlọ́run ọ̀fẹ́ yìí ọlọ́run fẹ́ yìí náà ní bá ń rí ẹ́ rí pé yẹ̀jìdúnà rẹ̀ kà wọ́n rí ara wọn rọ̀ wọ́n farabalẹ̀ wọn ò ní bínú àmọ́ wáyé òhùlẹ̀ wáyé àlékún ẹ̀ńdà mùtàṣàbí yìí wọ́n ní àmọ́ngbà tán bá di pé àwọn ọ̀rọ̀ tí ó ní àlàyé nínú ṣe kí ogun tí wọ́n kàkà lẹ́lẹ́kan yìí díkẹ́ ní ọlọ́run lọ́wọ́ ọlọ́run lẹ́sẹ̀ tó àwọn afáà ní mutashabihun àwọn ọ̀rọ̀ tó ti pó ní di àlàyé tó ní tí ó fẹ́ dàrú tí ó fẹ́ rúyàn lójú yóò ní di àlàyé wọ́n ní Ibn Abbas ní wọ́n àpara wọn wọ́n kópa wọn bára wọn yẹni kí wọ́n ma tako ṣẹgbẹ́n tí bá ti ń tako ayẹyẹni hadith anabi abẹ́yà quran so ìyẹn parun ìyẹn ba imani ara rẹ̀ jẹ́nu so ìyẹn ń ṣe kìkìrí pẹ̀lú ọlọ́wọ́ bá nu suna ni abdullahi ibn abbas ní ń ṣàlàyé fún àwọn èèyàn bíi suna náà ni máa farakin awula afẹ́bẹ̀rẹ̀ sharih wọ́n ní ìyẹn ni pé yastafhamu an ashabihi ẹni pé abdullah ibn abbas ó ń béèrè lọ́dọ̀ àwọn ọmọ kéwù rẹ̀ yushiru ila unasin ó ń tọ́ka sáwọn kan mimma yahduru majlisahu náà tó máa wà níbi jilsa rẹ̀ níbi halakọ̀ tuntun kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ min aamati nas inú àwọn èèyàn tó ṣe pé àwọn fáyidá sẹ́mi ò ṣe àní muhkamil quran tó bá gbọ́ nǹkan kan nínú àwọn ayà quran tí dájọ́ rẹ̀ yanjú wà ma'anáwù àti ìtumọ̀ rẹ̀ hasala ma'aun ẹni asala ma'aun farakin ay khawfun yẹni pé tó bá gbọ́ yóò wá ṣẹlẹ̀ sí wọn hasala ma'aun farakin ay khawfun wọ́n mọ̀ bẹ̀rù وإذا سمعوا شيئا من أحاديث الصفات انتفضوا كالمنكرين له àmọ́ tán bá ń gbọ́ pé wọ́n ń ka kankan nínú àwọn àyà sifat wọ́n wà wú kalẹ̀ bí ẹn tí ń takò nǹkan yẹn falam yahsul minhum al-iman al-wajib wọ́n ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ìgbàgbọ́ tó jẹ́ dandan kan nígbàgbọ́ sí kìnnìún wọn ò ní gbà nǹkan yẹn gbọ́ alladhi awjabahu Allahu ta'ala ala ibadihi al-mu'minin in tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn pé ẹni tó bá jẹ́ mùmìnì ó gbọ́dọ̀ gbàgbọ́ bàtà ń sọ fún ẹni sí pé bóyá wọ́n ń ka aya al-Qur'an ipe innal ladhina yubayi'unaka ta'ta ash-shajarati إنما يبايعون الله يد الله فوق أيديهم wọ́n ni يد الله ọwọ́ ọlọ́run nínú al-Qur'an

tó dáa jùlọ ní kí wọn kọ́ gbà gbọ́nà pé mm, mm, sànàbí ló wí bẹ́ẹ̀ pé ọlọ́run mọ̀ ń sọ̀kalẹ̀ wá sánmà ayé ní òru mẹ́ta àgbẹ̀yìn mm, kí wọn kọ́ ní Allahu Akbar kí wọn kọ́ gbà gbọ́ kó jòkó nú ẹ̀mí yàn àkọ́kọ́ nù so lẹ́yìn náà tó pé kí níyẹn bá wa ń ọ lójú ọ wà súnmọ́ àwọn ní ẹ̀dàkùn kí ni tó wá wà nídìí ọ̀rọ̀ yìí o àwọn náà wá sàlàyé pé ọwọ́ ọlọ́run tá à ń sọ yìí ma fi wé tẹnì kankan o ma fi wé ọwọ́ kankan o ẹsẹ̀ tá ń sọ yìí náà ma fi wé ẹsẹ̀ kankan o ṣorí sísọ̀kalẹ̀ tá ń sọ má lọ fẹ́ mọ̀ pé bò ní ṣe máa ń sọ ìsìntọ́kọ̀ pẹ̀lú yíwun o àlàyé wọn àwa fún yàn àmì ìyàwó kọ́kọ́ gbà náà àmì kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ pé rúnà ń ọ̀rọ̀ wónú sọ pé ọlọ́run lọ́wọ́ àà lẹ́yìn yìí so irú àwọn tán pè ní yẹni yahlikun inda mutashabihi àwọn tán máa ń parun mu qala dhahabi mamu dhahabi alayhi rahmatullah wọ́n ní hadatha waqi an isra'il wọ́n ní waqi ó gba ọ̀rọ̀ ilé isra'il bi hadithin hadisi kan wọ́n ní idha jalasa rabb alal wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wọ́n ní wàkíì ó ní pé tọ́lọ́run bá bá ń sọ̀rọ̀ tó bá jòkó tọ́lọ́run bá bá jòkó lórí à lórí kùrùsí yìí rẹ̀ wọ́n ní fàkṣáàrà rajulun inda wàkíì lọ́kùnrin kan bá bẹ̀rẹ̀ lára àwọn tí wọ́n jòkó ti wàkíì ìgbà tí wàkíì sọ̀rọ̀ wípé tọ́lọ́run bá jòkó ní orí alkùrùsí yìí rẹ̀ lárakùnrin lọ́ba káràtì ara rẹ̀ bá kákò yẹn ni pé kò túra ká mọ́ ẹnu kọ́ gbọ́ pé ọlọ́run jòkó lórí àga fàkọ́dẹ̀bà wàkẹ́ẹ̀ ni wàkẹ́ bá bínú yẹn ni kébi kí wọ́n fẹ́ máa takò pé àá ah, kí wọ́n ayíjú padà àá ah, ọlọ́run bá ń jòkó bò ń sọ bẹ́ẹ̀ lójú wàkẹ́ẹ̀ ọlọ́run jòkó ló kí alẹ́ ara sí báwò ó ní wàkẹ́ bá bínú wàkẹ́ wá ní adrakna al-a'masha والسفيان يحدثون بهذه الأحاديث ولا ينكرونها ó ní àwọn tó jù ọ lọ ẹ̀wùn kan àwọn tó jù ọ lọ abamalaye al-A'mash Sufyan àwọn gan wọn ka hadith yìí fún wa wala yunkiruna àwọn ọ̀tako kí la fẹ́ rí bí yìí ni pé ẹni tó bá fẹ́ sọ kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn máa rí fásáwọn aṣáájú ẹ̀ rìfà sáwọn tó ṣáájú rẹ̀ irú àsìkò yìí ni tó bá fẹ́ sọ̀rọ̀ rìfà sáwọn Sheikh eh, Fauzan rìfà àfà àtẹ́bá rí pé kò bá mọ́ rìfà sírò àwọn báhùn ẹ má fura sí ẹ má fura sí àfàwọn lásìkò yìí tó pé tí ń sọ̀rọ̀ kò ní dákọ pé Sheikh Fauzan kò ní dákọ pé Sheikh Luhidan eh, Sheikh Abdul Abad kò ní lérí mas'ala lérí ọ̀rọ̀ tó bá ṣe pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gan ni kẹmọ̀ pápá yẹn ó fẹ́ ṣe ìfẹ́ nínú àwọn àfá alálálá yìí wọ́n sọ fún abíká jìnà sí àwọn èèyàn kò sí ẹnìkan láwùjọ yìí tó lè sọ fún lékè mọ́ jìnà sí ọ̀tọ̀ tó rọ dámi lójú pé wọ́n lóò tó bẹ̀ kó ní ojú àwọn àfá yìí lọ àwọn Ikhwan Muslimun àwọn àfá tí mo ń kà rẹkẹtẹ yìí wọ́n ní ká jìnà sí wọn kó ń bídí àní wọn kẹ́nìkan wọn mọ nínú ọ̀gá àlè tí wọ́n sí wọn á máa sí pọ̀ pẹ̀lú wọn náà ní torí wọn gẹ́gẹ́ ó tó bẹ̀ kó lójú àwọn àfáà tí ń sọ yìí lọ wọ́n gọ́ mọ̀ sọ pé atọ́bá ní lágbájá lágbájá lágbájá wọ́n ní ah, àwọn àfáà wọn sókè lọ́ máa sọ fún mi tí wọ́n sọ ó máa sọ fún mi pé ké náà àbí tí wọ́n ní kíyàn ó jìnà sí ó mi pé in tó kílẹ̀ sáwọn ènìyàn táwọn ènìyàn yanjú ènìyàn wọ́n fẹ́ dá ọrùn so pẹ̀lú bóyá wọn láǹfààní kan àbí kejì àbí fẹ́ẹ́nú kan tí wọ́n fẹ́ ṣe ń so oní pé ẹ bí tí yẹni sheikh wa fẹ́ yẹni al-imam al-waqi' òun ni wọ́n sọ nẹni Imam Shafi'i sọ pé shaqawtu ila waqi'ah suha ifsi fa arshadani so wá ní ah, ìwọ yìí emi ń sọ èmi sifati fún hadisi sifati fún ọ ọwá ń torí sí kìí ṣe fífọn mú ìmọ̀tara rẹ̀ o òun náà ti gbọ́ọ̀rọ̀ àwọn oníbídé àkànni tó ń sọ ti ráhùn mú o níkẹ̀kiri so òun náà rí wọn ah, bó ṣe pọ́n sọ lòun náà bá lé wọn bá ń gbé mú sókè ni wàkẹ́ wa ń sọ fún wàkẹ́ wa ń sọ fún pé ah, ibn Uyayna abáńláyé yuhaddithuna bi hadha al-hadith bó ti máa ń ka hadith yìí fún wa ni wala yunkiruna àwọn ọ̀tàkù wọ́n ni akhrajahu abdullah ibn ahmed fi kitab ar-radd al-jahmiyya wọ́n ni ìmẹ̀yẹnì imam ahmed abdullahi ibn imam ahmed ń lọ gbọ́rọ̀ yẹn wá nígbà tí ń ṣe rọ́tù fáwọn jahmiyya tó ń takò min 'adami talaqqi bil ẹni pé tó ṣẹlẹ̀ ni pé wọn ò fẹ́ gba ọ̀rọ̀ yẹn wọlé nù ní tí ó jẹ́ tí wọ́n fẹ́ gba wọlé òun ni tárùkù máa wá jẹ́ bẹ́mínà ìmáàni bì ní tó jẹ́ kí wọ́n nígbàgbọ́ sí wọ́n fẹ́ gbà pàtàṣàbà àlùhùn ìṣesí yẹn wá jọ halaman Allahu fihim ẹni tọ́lọ́wọ́n bá ń sọ nípa wọn ọlọ́wọ́n bá ní afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'din ṣé máa gbáyà kan gbọ́ nínú alkùránù ni ẹwà máa tako àwọn àyà kan ọlọ́run tó sọ muhkam wípé wasariqu wasariqu wasariqu wasariqati faqta'u aydiyahuma ọlọ́run ní olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹ wọn lọ́wọ́ so ìdájọ́ ọlọ́run ọba tó clear nù nú alkùránù lọ́wọ́ so irú àwọn ìtàwọn kàyí nìsín àbínú hadith sallallahu alaihi wasallam so pé ọlọ́wọ́n bá inú ayé alukọ́rán tọ́lọ ní yadullahi fawqa aydihim inú kùrán náà ni yóò náà wà kí ló tọ́mọ̀ wá tako yadullahi fawqa aydihim tí ọ àgbà wasariqu wasariqatu faqta'u aydiyahuma ẹni pé afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd fala yaslim min al-kufr illa man ẹni kò lè tó illa man amila bima wajaba alayhi fi dhalika min al-iman abin tó bá ti tó túláàsì fún tó ti dandan òun náà kíyàn nígbàgbọ́ sí ibi kitabillahi tírà Ọlọ́run kullihi gbogbo ẹ̀yàn lè gbọdọ̀ gbàgbọ́ wal yaqin ó sì gbọdọ̀ dáhàn lójú pé Ọlọ́run náà ló sọ kama qala ta'ala Ọlọ́run bá sọ báyìí pé walladhi anzala alayka al-kitab olúwa ní mo sọ al-Qur'an fún wa nabi minhu ayatun muhkamatun àwọn àyà kan bẹ tó ṣe pé yóò clear ní ìdájọ́ ìdájọ́ rẹ̀ yóò clear hunna ummul kitab òun gangan náà ni ìyá tíra àwọn gangan ni ìyá tíra wà ukharun olúwa ní àwọn àyà mi ń bẹ mutashabihat tí ó fẹ́ dàrú mọ́yàn lójú tí èyí ṣe pé ìdájọ́ rẹ̀ yóò clear bí ìdájọ́ tàwọn kan ṣe clear ọlọ́wọ́ ni fa amma alladhina fi qulubihim zaygun

ibtigha alfitna wọ́n mọ̀ àmọ́ dábì sínú kalẹ̀ wabtigha àtàwìlì wọ́n fẹ́ máa fún ní túmọ̀ tọ́lọ́wọ́ bò fún ọlọ́wọ́ ni wọ́n mọ̀ ya ya'lamu ta'wilahu illa Allah ẹnìkan ò sí lóhùn mọ ẹnìkan ọ̀gbọ́dọ̀ ní ẹnìkan ọmọ ìtumọ̀ rẹ̀ gangan bó ṣe rí gangan àfọlọ́hùn bí ẹsẹ̀ yẹn ṣe rí gangan ọlọ́wọ́ wa nǹkan bí ọwọ́ yẹn ṣe rí gangan ọlọ́run bá lọ́mọ nǹkan ẹ̀ ẹni tó kankan wá náà ni pé ká gbà pé sọ́nà lóhun ní kíní ah ó ní náà nù wọ́n ni warrasikhuna fil ilm àwọn tó bá jẹ́ àwọn tí ẹsẹ̀ wọn rinlẹ̀ níbi ìmà ẹni pé tán gbọ́ àgbọ́yé al àti sunna nabi min indi rabbina gbogbo àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ṣẹ́rí kí ọmọ gbọ́ nǹkan kan nínú ayé al-Qur'an kó ti pé kọ́ wá ní ọlá kóòrò ọlójú tó sì wà nínú al-Qur'an kí ọmọ fura sí rẹ̀ o Ọlọ́run bá sọ̀rọ̀ hijab nínú al-Qur'an wá sí pé wá ní ọlá ìrò ọlójú àbí ń ti ọlójú kẹ́ni kó kíyèsí rẹ̀ o kódà ní tí ọlọ́run ọba àbí àlẹ́ sọ́lá ń bá sọ nípa àwọn ìwà ìwà kó wá jẹ pé agidi ipe irọ́ ohun èmi ò nígbà ọ̀tẹ̀ ní ìwà tọ́lọ́run ní ìwà dáadáa ni o kíra sí ara rẹ̀ o ẹni tó bá ń òdodo gbogbo tó wà nínú alukoran tó wà nínú súnà ní bó lè mi góòsì lò náà sálàfù wa ẹnìkan ka hadith anabi sallallahu alaihi wasallam káfílì mọ̀ báwọn ṣe rí ọwá ká pé anabi sallallahu alaihi wasallam ihtajama anabi òdégò tẹ́mọ̀ pé ní hijama onígbàtà anabi dégò tán wà án àtọ̀l hijama rubu'a dinar ọwá fún ẹni tí ọ̀nà mẹ́rin ìdámẹ́rin dínárì kìí sówó kékeré o bí kíyàn gẹrun tán nìsìn yẹn ní kẹ bá mi ṣe hijama ọba ṣe hijama anẹ́gbẹ̀wà kíyàn wá fún yẹn níbi 10,000 nígbà onígbà tó ń ka àdísì rùn ọ̀kan náà sálàfò náà òun náà wọ́pẹ́ ah in ti ń jẹ́ ìmọ̀ ní pé tíyàn bá ké kéyàn ó lò òun náà sì pẹ̀ hijama ó pẹ́ ni tí máa ń gbé tí máa ń ṣe ìjámà ó sì ṣe ìjámà bó tán òun náà ṣe fún ní rọ́bọ̀ ìdùnnà ńgbà ó fún ọ ìdààmú wa bá ah wá níbẹ̀ ni ntí mo kà ni mo lò ntí náà ni mo Islam bí wọn lóun ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam bí òní máa gbìyànjú kọ́lọ̀n jí kí n rí kí ní ìṣe fa kọ́lọ̀n jí kí n rí ṣe ọlọ́ọ̀bá ní kullun min indi rabbina ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò ní gbogbo ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ti wá Ọlọ́run ni wa ma yadhakkaru illa ulul albab so ẹni kankan kò lè rántí níta ń sọ yìí àwọn tí làákà ọ̀dọ̀ ọlọ́run èèyàn kan wá wá láyé òun pé ẹ dákun ẹ ṣàlàyé fún mi tó bá dẹ̀ tí rẹ̀ ń ṣàlàyé fún ọ́nà pé sọ́lọ̀ lọ́kọ́ sọ́nà kí ọkọ̀ gbà náà sáànàbí ló wí kí ọkọ̀ gbà wọlé ṣùkọ́lọ̀ kí ó ṣàánú fún wa ó ti wá ní ẹni tí ó lè tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam tó sì lè máa lo nǹkan tí wọ́n bá kà subhanaka wa hamdik السلام عليكم ورحمة وعليكم السلام قولوني السلام عليكم بين هذا الحديث من حديث عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من امتي من لم يرحم صغيرنا ويعقر ويتبعنا ويوكر ولا يؤكر عالمنا ويعرف لعالمنا حقا نعم انت هو انه حديثي ولم يؤكر ولم يحرك لعالمنا حقا Ànábì sallallahu alaihi wasallam ní pé kò kí ń ṣara wa ẹni tí ọba jẹ́ àgbàlagbà tí kò kí ń ṣe dáadáa sí àwọn ọmọ kéékèèké ẹni tó jùlọ kò ń ṣe dáadáa sí wọn Ànábì ní ẹni yẹn kò ṣe dáa tó o kò sínú àlè ọmọ yìí o yẹn ni pé kì í ṣe pé ó o yẹn ni pé ẹni yẹn kò sínú ẹni tí a pè ní ẹni tó ń jẹ́ alẹ́ umma tó jẹ́ mùsùlùmí tó pé dáadáa bákan náà wà yóò ákẹ́rù kẹ̀bí ọ̀rọ̀ náà ẹni tí kìí bá tún máa pọ́n àgbàlagbà lé àgbàlagbà tí pọ́n lé sànẹ́bí sọ̀rọ̀ sọ́làm ní pé kò kí ń ṣara wa o wa ya'rif li alimina haqqa tí ó sì máa ẹ̀tọ́ ẹ̀kú fún àwọn àfa àfa nù wa so ní pé tó bá ń jẹ́ àfa ṣùgbọ́n gbọ́dọ̀ máa ṣe àpọ́nlé rẹ̀ ṣàmọ́ ìṣàpọ́nlé àfa kò túmọ̀ sí pápá ń wọ ṣòkòtò àfa ń wọnú kòtò lọ kẹwọn awo àfa bá àfa fẹ́ kó àwọn èèyàn wọnú kòtò tí wọ́n ní ẹja wọn wà fáwọn ẹjọ́ mọ́ kó wọn wọnú kòtò náà ni o tó láti lẹ́bi ìyá mọ́ páwọn àfa àwọn lé kó sì kó wọn wọnú kòtò sorú nísìn kan ẹ̀rọ pé yóò sì wá kó gbogbo àwa táàgbé ó sún náà pé fẹ́ lọ lè kó wa sínú Ikhwanul Muslimun sínú ẹlẹ́gbẹ́ sókè wọn ni ẹjá dákẹfà so ẹ lọ lè bá àfáà yẹn ẹ sọ fún sọ fún sọ fún sọ fún pé náà kí á ẹ̀dàkùn ẹmọ ìntẹ́ yìí yìí yìí so ẹ sì mọ pàkíyèsí àwọn ẹ̀fẹ́ ẹmọ tẹ̀lé afá o ẹmọ jò pé wọnú o ṣe rí afá mi gan lásànù alásànù gbàtẹ́ bá ń bi pé ẹ béèrè tí ó kó béèrè béèrè pé mo rí inú youtube sheikh abdul musinu abad sheikh eh, sheikh eh, mo tún rí inú títí kọ́ra sheikh eh, bin baz wọ́n ní ká mọ́ tẹ̀lé àwọn ìpánu mùsùlùmúnù ẹ̀dá kò kílẹ̀ lè sọ sí ustaz kílẹ̀ ṣe fún ustaz hun ẹ lànà fún ẹ sànú ẹnu ẹ challenge ẹnu òun náà mọ́ wá káàkiri pé ẹ́ à ṣé wọ́n sọ bẹ́ẹ̀ báyìí tí ó bá tí ó bá sọ̀rọ̀ yóò clear sẹ́yìn náà pé hmm, yá wàláhì ìsáàsù wọ́n ṣe yálà ìyá ìfẹ́nú ní òní yá ìfẹ́nú dàmú ìsáàsù lónìí ò so ìyí wò túmọ̀ sí pé èèyàn ṣe ta òkèrò èyí ṣe àpọ́nlé yẹn débi pé kókó yẹn wọnú ìgbẹ́ lọ so wallahu a'lam náà. wọ́n bẹ̀rẹ̀ ní assalamu alaikum. wa alaikum assalam. ó ní ìjọ dandan ni láì mọ̀tọ́ láti rí àyà tó kílẹ̀ lọ́dọ̀ tó bákan náà pẹ̀lú àwọn Muhammad sallallahu alaihi wa sallam kápá àbí dókítà àwọn sálàfù náà kápá ní pé àwọn ìdúró bá kápá kan ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn dẹ́dẹ́dẹ́ lórí. ntọ́ bá ti clear lọ́dọ̀ anabi táwọn sọ̀hábà sì ṣàlàyé n ti ń jẹ́ àgbọ́yé wọn lérè àbáwọn sálàfù wa ẹni kébé àwọn tàbí'un tàbí'un tàbí'in tí wọ́n ṣàlàyé pé táyà yìí ń sọ ní àfà àwọn gbọ́dọ̀ sọ táwọn àfà yẹn sọ náà ni ó gbọ́dọ̀ sọ tí àwọn sálàfù yẹn sọ ni so tí ń jẹ́ pé la takhud fi mas'alatin laysa laka salafun laysa laka laha laysa laka èèyàn yẹn tó bá jáfa kìí sọ nǹkan àbí kó ní àwọn èèyàn tó ti ṣáájú ẹ̀ lérí ẹ̀ náà ni ó so wallahu a'lam náà السلام عليكم وعليكم السلام ah adkaru tí ń bẹ lẹ́yìn ìrun náà ni subaka ni yolo lera isu muslim tí bá salama astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam so wa askar to to wan so kursi subhanallah alhamdulillah allahu akbar 33 kursi cross wa falak cross rabbin nas so tí ń bẹ lẹ́yìn àlàyékíní lẹ́yìn àtikárù lẹ́yìn ohun súnà ni yóò ṣe so wallahu a'lam kíkìní ok nílẹ̀ká Olúwo ní Assalamu alaikum. Wa alaikum assalam. Ní ọlá kan bá ṣàlàyé nípa IPC tó ní ìdájọ́ ẹ̀sìn tó tẹ̀lé rẹ̀. Náà Ah, IFC ẹni pé tí àwọn èèyàn wò pé bóyá sí kọlùdé so ẹ jẹ́ kí a lò káwọn fi ṣe ìkọ́ àwọn ọmọ ẹgbẹ́ gbígbé camp so àwọn afá ń ṣàlàyé rẹ̀ pé in tí èèyàn fẹ́ lọ lè ṣe ní camp in tí àwọn ti ń bẹ ní camp yẹn tí wọ́n ń dánwò náà ni èyí ó wádìí tó bá jẹ́ pé tí wọ́n ń ṣe ní tó ń ṣe dédé tí àwọn Ikhwanu Muslimun tó ráwọn Ikhwanu Muslimun kankan ni wọ́n dákí ní ẹ̀ka lẹ̀ súnà ní bẹnu àwọn àfáà míì wọn náà máa ń pè ní kharajat wal mukhayyamat súnmọ́ náà àfáà míì náà àfáà súnà tó pé ní tó wọ́n sí wọn ni pé àwọn Ikhwanu Muslimun àwọn náà dákí ní ìkalẹ̀ ni wọ́n máa ń ṣe so ó sì ní táwọn fi ń ṣe àwọn ní wọ́n ní aims olérí rẹ̀ òun ni pé láti wọn lè try àwọn èèyàn bó ni wọ́n sì lè máa mọ̀ nípa bóyá ṣe máa ń bá ṣe máa rẹ́ bóyá bí a ṣe máa ń di rẹ́bù against government iná ni wọ́n akọ àwọn èèyàn jáde lọ sẹ́yìn ìlú wọ́n lọ lè lo pé ọjọ́ méjìlá lò bẹ́ẹ̀ so wọ́n mọ̀ kọ́ wọn ní japando wọ́n mọ̀ kọ́ wọn ní kinní kan ní kan wọn fíìmù ní kan wọn so láti fi da ìròrí wọn rú pé kán fi lè máa kán fi gba ìròrí táwọn fẹ́ kó sí wọn lọ́pọlọ títọ́ apẹ́yìn ẹ a bídà ni kò bá mú kí o jìnà sí irú àǹkàràjá àti mọ̀hàyàmátì wọn bọ́ àwọn tí wọn kì í ṣe irú àwọn ẹlẹ́gbẹ́ báyìí bí wọn náà fẹ́ ṣe irú nǹkan báyẹn tó ẹ sì wo kò sí gbogbo rẹ́dàdàdà táwọn eléyìí ń ṣe ń bẹ̀ kò sí bídà tó láwọn mímẹ́ tó kó wọn tó máa dé lóru wọn láwọn yẹn náà fi lápapọ̀ so òwúrọ̀ àwọn nǹkan yìí tẹ́ bá rí yọ kó ń tó ipẹ́ nu kẹ́ fún àyẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí èsì ẹ̀kọ́ bó ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pé náà bá ní tí tí ẹ̀ ń ṣe so irú yẹn òsìn tó burú mẹ́ o irú ẹ̀mẹ́ lẹ́kọ́ kfc náà máa ń ṣe ibùn àwọn etí ẹ̀ sún bẹ̀ gan wọ́n sún bẹ̀ so tó kálukú bá ti máa ṣe látàárọ̀ ètò tó ti wà aslam jùlọ tẹ́bá ní káwọn èèyàn kan bí sí pẹ̀lú ẹ̀kọ́ látàárọ̀ tó bá ti di bí ọwọ́ after magrebu àbí ìṣá kálukọ́ kọlu sílẹ̀ rẹ̀ kọlọ lè sùn bá tún di àárọ̀ ọjọ́ kejì kan tó padà wá kan tó fún wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà so àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà láyé ànẹ́bí sọ̀rọ̀ sọ́là mọ́ wà àwọn kan wá tán láti ìlú kan tán wá bá ànẹ́bí sọ̀rọ̀ sọ́là tí wọ́n lo ọjọ́ mẹ́wàá pẹ̀lú ẹ̀ ànẹ́bí ni ẹ̀tọ́ lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí ànẹ́bí ń bi wọ́n pé sí wọn níyà sí wọn ní bàbá sí wọn ní kíní kan ẹlòmí lé ní òun níyà òun ní ká ah! ànẹ́bí gan rí pé ẹ̀mí wọn ti múlé ànẹ́bí ni ẹ máa padà ẹ máa lọ sílé yín àmọ́ tí mo kọ́ yìí ẹ̀yin náà ẹ máa lọ lè kọ́ àwọn èèyàn so òun ni pé ẹ̀kọ́ gangan náà lọ pàtàkì àmọ́ pé àwọn kọ́ ní Chinese jà níbi kíní àbá ń fún wọn náà fíìmù wò fíìmù bú fíìmù a so orílẹ̀ yìí kò bá mu o so n tó fi lè sọ n tán ṣe yẹn di haram nù wallahu a'lam. نعم. oníbẹ̀rù assalamu alaikum. wa alaikum رحمه ẹ dákun àlùfà irú àdúrà wo ni a lè máa ṣe fún àwọn òkú wa. ọlọ́run kẹ́wọ̀n òkú wa náà ni allahumma rahmuhu allahumma ighfir lahum ọlọ́run foríjì wọn ọlọ́run kẹ́wọ̀n nàkíhùn mi náà gbọ́nà ọlọ́run fọwọ́n wọn níbi ẹ̀ṣẹ̀ sòrò àwọn àdúrà tí wọ́n mọ̀ sí náà nù sọ wallahu a'lam náà. tó bá ti fẹ́ sọ́nù tó wọ́n fẹ́ tó tó ta lóko ẹ̀ ti ta ìyóò ń dúró ìgbà. When we were assalamu alaikum, what explanation can we give to someone that say all Sufi are kufar? Kíyàn sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ Sufi kèfèrí ni, ọ̀rọ̀ yẹn ó pọ̀ jù, pé gbogbo Sufi kèfèrí ni ọ̀pọ̀ jù ṣẹ́ni tí yẹn lè yán tó bá fẹ́ sọ báhùn ìyàn mọ̀ yán ni pé gbogbo súfí tó bẹ lè gbà ipé Ànábì sallallahu alaihi wasallam yóò wá sí ibi aṣọ ọmọ fún tẹ́tẹ́ kèfèrí ni yes ìsìn tó burú mi yíò torí Ànábì ó kú ní ibi sàárè tó wà pé wà wá sí ibi aṣọ ọmọ tẹ́tẹ́ àbí gbogbo súfí tó bẹ lè gbà ipe sọ̀látìl fàtí tó gbà ipe sọ̀látìl fàtí ju Qur'an lọ kìfèrí ni ìsìn tó burú bèyí hàn so àmọ́kí wọn ní gbogbo ẹlòmí mẹ́tọ́ pé gbogbo tẹ́sán ọ̀run gan kọ̀ máa ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ jùkú kọ́kọ́ sí kí lásán tiẹ̀ náà ni tó sì dìde kọ́ lọ so irú ẹ̀yìn nǹkan wá generalize ẹ̀kọ́ gbogbo wọn àyẹ̀kọ́ lọ́mọ yẹn tó bá ti ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ẹ gbogbo àtàn bíi àwọn lájínà dáìmá wọ́n bí wọ́n pè ń jẹ́ èyàn lè kírun lẹ́yìn tó bá jẹ́ Tìjàníyà àwọn lájínà dáwọn lóhùn pé ẹni tó bá jẹ́ Tìjàníyà tó gbàgbọ́ nínú àkídà Tìjàníyà kèfèrí ni ẹ gbọ́dọ̀ lẹ́yìn kí ni gbàgbọ́ Tìjàníyà ni pé ẹni tó bẹ Tìjàníyà gbà pé sọ̀látìl fàátì òun ló dáa jù sọ̀látìl fàátì ojú kùránì lọ ń bẹnu tíra wọn kí ẹni tó bẹ lè gbà bẹ́ẹ̀ ò sẹ́rí pé wọ́n sọ wọ́n ṣe kí ni wọ́n yàn so wallahu a'lam náà. When are Assalamualaikum. Please, is it to greet couples who are who are twice given birth to Zina, considering considering that they are close relative, anything, and if you want, if you want, may cause enmity between you and them náà ẹni tí ó bímọ tó pé ọmọ yẹn ó bóyá ó ní oyún àlè àbí wọ́n fúnra wọn lóyún ṣe rí nǹkan kan bẹ tí èèyàn gbọ́dọ̀ kíyèsí ẹni tó bá ń ṣe àìdá ìgbà tó ṣe àìdá yẹn gẹ́gẹ́ ni èèyàn ó jẹ́ kó mọ̀ pé nítòsí yóò dáa bóyá ó lóyún àlè nísìnyí ìgbà tó wá ní ọwọ́ àsùn ká àà àdúgbò lè dánwò yìí bóyá búrò rẹ̀ àbí nǹkan ni káà wọ́n fẹ́ kọ́ra àwọn kọ́ lè bá àjà kó bínú sí gbà kí ni mo gbọ́dọ̀ dé náà nù nísìn sí àwọn ìwò mìíràn ní sí ń tó bọ́ọ̀lọ̀ tí mi ò sí nì o ti bí yóò tán ìbìtàn náà nù ó ti ṣe already so o ti bá wí o ti bá já lérí rẹ̀ ṣùgbà tó wá bímọ ìyóhùn ni ọmọ kì ìyóhùn ni ọmọ kì pé àpẹlẹ ah, ẹbáríkà wọn ọlọ́run ó wò pẹ̀lẹ́ nǹkan báwọn tán ìtàn náà nù àmọ́kọ̀ wá ní ìníkì kí ló dé oyún àyè ah so ò bá wí láti jọ tó kọ́kọ́ ṣe ọ ti bá rí o ti tán so torínú nǹkan báyẹn kò ní rí gbọ́ yí pé n tó ń náà ń bá wọn jà sí ìkórìíra ní ọkà sí pé wá àwọn kọ́ wa kórìíra ní ìkórìíra tí mo kò kí mi ewu so kì í ṣe n tí so kí ni o kí irú ẹni tó bímọ lẹ́lẹ́yìn náà ọmọ ọmọ ò ní wàhálà wọ́n lẹ́nu mí ni wọ́n lè gbé yẹn lè gbé wọ́n lè gbé wọ́n yẹn ò ní wàhálà tí lọ́kàn wọn ṣe bá àwọn òbí rẹ̀ náà ṣe ní tí ọ̀dá ìlà onímọ̀ ń bọ́ ọmọ tí ọmọ ìsìná wá pé àwọn ọmọ ìsìná rẹ̀ wọ́n ti kọ̀là kan sí lára kò sí so ẹni tó bá ń jẹ́ ọmọ ìsìná ọmọ ò ní pírọ́blẹ̀mù ti ẹ̀wọ̀ àwọn òbí rẹ̀ táwọn náà bá ti túbá lọ́dọ̀ ọlọ́run àwọn náà ò ní pírọ́blẹ̀mù mọ́ wọ́n ti túbá wọn sì clear lódodo sọ́dọ̀ ọlọ́run kò sí wàhálà mọ́ inna Allah yaghfiru dhunuba jami'a sọlọ́lọ́ máa ń fi ogorí ẹ̀ṣẹ̀ jìyàn tí yẹn bá lè túbá ọlọ́run bá kí ó ṣàlékún kó sàfúrẹ́jẹ́ sí tiwọn náà fún wa. Naam. Olùwẹ̀ máa ń mú haflatul àwọn akókò haflatul eh, Qur'an so kò ní ẹ̀rí bídà ni wọ́n bí àwọn alájùnà dá ìmọ̀ pé ìjọ wà lẹ́mọ̀ kọ̀rọ̀ánì bẹ wọ́n láwọn ọ̀gbọ́ rí anábì ò sí wà lẹ́mọ̀ kọ̀rọ̀ánì rí àwọn sọ̀hábò sí wà lẹ́mọ̀ kọ̀rọ̀ánì rí ṣùgbọ́n kò bá wọn wà lẹ́mọ̀ yàwó náà ní bẹ sọ hafla kọ̀rọ̀ánì àwọn tó wá pé àwọn ọmọ parí ìdájí wọ́n parí sanawi wọ́n parí ti dáyí lẹ́ wá ń ṣe ayẹyẹ pẹpẹ fún wọn ní ṣàhádà tí àwọn afáàsọ ni pé sùn tí ó burú níbi eléyìí والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت béèrè tẹ́lẹ̀ ń béèrè lẹ́ẹ̀kan nípa pé tí o bá ń ṣàpẹẹrẹ àgbàlagbà ní àtàfà tí rí bá ti pé ọ̀rọ̀ kúnlẹ̀ sọ ìdẹ́ ìyẹn rí bá àti ìyẹn. ọba ní pé pẹ̀lú òkúnlẹ̀. Hmm. àwọn fi ṣe ìbẹ̀rẹ̀ sọ́jọ́. Ah, ní áàmì ní sílára ní ìṣòkùn lọ sí. ẹ̀rọ ìsàmọ̀kẹ́. inú ìtọ́jú